إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أقول كلا وكابو في jókòó ti yìí nígbà tí àwọn ẹni mọ́kàndínlógún abẹ́lẹ́ wa fara hàn fàáyà mọ́tà ìgbà ní ìdáàdà fún wa ó jẹ́ kí ẹ̀yìn wọn ó parí oṣù tó má fi fún wa lórí rẹ̀ ó jẹ́ àgbà àpọ̀ rẹ̀ láyé o ìsìnkú ẹ̀rọ bíbáìtì fọlọ́run ọlọ́run kò kèrè sí bíbáìtì kò sì ẹ̀kọ́ ìrìn àmùsùn nínú ìtẹ́gẹ́ ọlọ́run kan sì fún wa ní privilege kátẹ́kù sáyé ni kò ṣe ráìtì wọn láti tẹ́kù sáyé ìgbà olówó alẹ́ ẹ̀dá kan mọ́ ọ ẹjẹ́ ọba ní ìyẹn ní nítorí padà mọ́ ẹjẹ́ ká ọba ní ẹni tó ti mọjọ́ tí ó kú ká ọba bẹ́ẹ̀ ni tálẹ̀ òní tálẹ̀ òní láti padà síwájú ọlọ́run bẹ́ẹ̀ tí òní jẹ kàbá náà ọdún wa sọ́nà ọ̀tà áńlá wọ́n fẹ́ àtúwá ní sẹ́yìn ayé dáadáa lọ láláì láàrín ọ̀la. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو يعلمكم ذلك أدنى ألا تعولوا آية لك من النساء ibẹ̀ láti sùn àdéhùn fún ara wípé léyìn pẹ̀lú oge á tún mú àwọn àlàyé kọ̀ọ̀kan ṣe lórí ayẹyẹ yìí olúwa wa lẹ́yìn ọkùnrin bẹ́ẹ̀ bá ń ẹni lè ṣe déédéé láàrin àwọn ọmọ òrukàn tẹ ẹsẹ sílé lóbìnrin ẹ pa àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ ẹ tí àwọn obìnrin yìí ń ta láwọn tí ẹni tó bá wù ní lára wọn bẹ́ẹ̀ bá lágbára ẹsẹ méjì bẹ́ẹ̀ lágbára ẹsẹ mẹ́ta bẹ́ẹ̀ bá lágbára ẹsẹ mẹ́rin ṣùgbọ́n tó bá di pé ń páyà pé ìní wọn ní méjì sílé àbí ìní wọn ní mẹ́ta sílé àbí ìní wọn mẹ́rin sílé ẹni lè ṣe déédéé láàárín wọn àbí ẹni lè ṣe lọ́gbàndọ́gba láàárín wọn ẹ̀yà àdúró rẹ̀ yọkàn fàwọn àfídà ẹ̀dúró rẹ̀ yọkàn àwọn ọmọ ẹ̀mẹ́rẹ̀kọ̀ àìmánìkan bẹ́ẹ̀ bá lè fẹ́ obìnrin kankan sílé bẹ́ẹ̀ bá ń wù ú tẹ̀ nílé pé wọ̀ tọ́lọ̀ ní ẹ̀ pé lórí ẹ̀ àwọn irúgbìn tí ń bẹ lábẹ́ yín ẹsọ wọn dẹ̀ndẹ́ máa bá kiri papọ̀ kàkà sẹ́ẹ̀tì máa wá ṣùgbọ́n náà kiri. dáàlì tí a lè ná àlà tàrí òru ìyẹn ló fi jẹ́ kẹ́ ẹ súnmọ́ ẹni tí ò ní ṣe wà tí ò ní wà lọ sí tí ò ní wọ̀ òjòrò láàrin àwọn ìyàwó méjì mẹ́ta mẹ́rin tẹ́ bá nínú ilé tẹ́ẹ̀ ní fẹ́ràn kan jù kan lọ tẹ́sí máa pàkíhàn rẹ̀ ẹ̀dúró rẹ̀ yọ kan bẹ́yọ̀ kan bá fi ṣe náà ẹrúbìnrin ti ń bẹ lábẹ́ yín kẹrìndínlówó rẹ̀ ẹ lè súnmọ́ kí n súnmọ́ lọ́kọ́ láyà. náà àlẹ́ ó pè mùsùlùmá ọmọ ìyá rẹ̀ mùsùlùmá odidi Qur'an láti Fatiha dín náà tó bá ní ááyàwó ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin sábà bí wọ́n lérè wípé bó bá lè ṣe é ṣe nígbà táwọn yóò ti láyé máa tó bá lè ṣe é ṣe kọ́nà fún rán ànábì ní ìwà pé áyàwó ni tí wọ́n bá lè báyà ní ìrọ́pò kó mọ́ sínú Kùránì áyà yìí yẹn ó kéré ní obìnrin tó gba wọlé tọkàntọkàn kì í sọ̀rọ̀ lẹ́yìn ìbánisàn náà sọ kì í sọ̀rọ̀ Nàìjíríà society nìkan náà sọ gbogbo àdámọ̀ obìnrin káàkiri gbogbo àwùjọ láyé áyà yìí àdánwò ńlá ló fún wọn kò sì sínú àyẹ̀ká máa ń pè ní mọ̀tòkọ́ kò sínú àwọn àyẹ̀ká máa ń sọ pé abrogation ti affect ẹ̀ ìdájọ́ ẹ̀ ń lọ bẹ́ẹ̀ tọ́lọ̀ fi kásá yín lẹ̀ kí ló fà á torí pé nínú ìròyìn obìnrin oníbíáyà yìí o kò bá níjọ wọn mu níjọ kíni níjọ pé mi nìkan fẹ́ ríra ní lọ́dọ̀ ọkọ mi mi ìfẹ́ rẹ́tò ní ìpapọ̀ mọ́ mi torí tá a bá ti pín méjì àbá pín mẹ́ta àbá pín mẹ́rin wọ́n kan ọkọ nínú òpin oyè òǹkà tá a bá jẹ́ lọ́dọ̀ ọkọ wa náà lọ́kàn kan wọ́n pín sí ọkọ wọn ò ní lè fún wa ní concentration mọ́ àdámọ́ obìnrin sì rèé ó bùkátà sí full concentration eléyìí ká gbé sí absorption tó dáa inú kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n máa ń takò àyà yìí pẹ̀lú ìṣesí kìí ti pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìṣesí pẹ̀lú ìhùwàsí kìí ti pẹ̀lú ọ̀rọ̀ ni wọ́n sọ. nǹkan ó léwu gbogbo tí bá ń dé òfin Allah subhanahu wa nínú àwọn ọ̀nà tí ẹ̀ ń gbọ́dọ̀ fi sọ́ra ẹ̀mí jùlọ òun ni kéyìn ti pẹ̀lú ìkànnì òfin ọlọ́run ìyẹn ò gbọ́dọ̀ ti kúfù pẹ̀lú ìkànnì òfin ọlọ́run bó ti wù kó lágbára tó èèyàn gbà ó tọ́lọ́ tó ṣe òfin èyí tí èèyàn wò ó pé ó dùn mọ́yàn nú òun kan náà ló ṣe òfin èyí tí èèyàn rò ó pé kò sí dùnú bẹ́ẹ̀ yàn tó jẹ́ pé kíró orí máa gẹ́gẹ́ bí kí ń lọ láwùjọ àṣà tí ń lọ láwùjọ àti ìròrí táwọn fi ń lò tẹ̀lé láwùjọ o ta gómìnà ó méjì mẹ́ta mẹ́rin sọ́dọ̀ ọkùnrin kan nǹkan gẹ́gẹ́ ní bí wàhálà àwọn obìnrin tí ní fẹ́ fẹ́ àti kan wà ní monogamous person. níwà nǹkan yìí ní tíráyà ní látọ̀dọ̀ ọlọ́run ọba tẹ́sì ní ọba ló wà fún gbogbo àwọn òfin nínú òfin ẹ̀sìn wa nínú tó bá rí báyìí kódà ọkùnrin gan tí yóò tó yá gbádùn ní fóun kìí ṣe gbádùn ìtìlá nínú ọmọ ọdìlá ọlọ́run fi ń dẹ̀wọ̀n náà wò ni tí lọ kó àwọn obìnrin ìyàwó tún mú wọn ọkùn mẹ́ta mú wọn ọkùn mẹ́rin ti sọ̀rọ̀ ara ìpẹ̀lú àdánwò kódà àdánwò tó jẹ́ fọkùnrin níbi tó léwu dé kò jẹ́ fóbìnrin this thinking òun lọ̀pọ̀lọpọ̀ obìnrin láàkà tẹ́fún wo wípé tara ẹnìkan lọ́rùn tó dúdú fẹ́ gbádùn mi tó bá ti kó oro tèmi náà má ti ti yẹ kò ní òkú ẹkùn tó fẹ́ lómi yìí ni àdánwò tí nǹkan yẹn jẹ́ fọkùnrin ó pọ̀ ju àdánwò tó jẹ́ fóbìnrin lọ torí ìgbà tí lè farabalẹ̀ dáadáa kí àwọn àdánwò yẹn bá bẹ̀rẹ̀ sí yọjú èyí lẹ́ẹ̀padà wọn wò ó pé á ah, ọkọ̀ mi ló kọ ẹ̀rọ sádánwò ó dà àdánwò tó ṣe ní ìlú jẹ́ fún gan ó fi mi gan lọ so àdánwò ní jẹ́ kódà kí èèyàn gan níyàwó kan ṣoṣo àdánwò ní kan tó wá tóbi tí obìnrin ti pé méjì mẹ́ta mẹ́rin lábẹ́ ọkùnrin kan so àdánwò ló dọjẹ́ tábàtútọ́ ní sùúrù ta ní faradà ìgbà yìí láti padà rí èrè àdánwò torí pàdánwò ní èrè alẹ́dínlẹ̀ ìdá ọ̀sán bá tó fún mùsùlùmí قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من فضل ورحمة وأولئك هم المهتدون Try moment ẹ̀dá láyé, try period ẹ̀dá láyé, tẹ́lá bá bẹ̀rẹ̀ ní sùúrù tó faradà, àwọn èrè kan ń bẹ lẹ́yìn ẹ̀, ìgbádùn kan ń bẹ lẹ́yìn ẹ̀, ìdùnnú ayọ̀ kan ń bẹ lẹ́yìn ẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ tó bá ní sùúrù nù. Bẹ́ẹ̀ ló ti jẹ́ tó tẹ̀lé marriage Indian marriage tó ṣe pé polygamy ni àbí monogamy kò tó bá wáyé níbẹ̀ ẹ jẹ́ kí èmi àti ń kájọ wo àwọn alhikem àwọn a bit of wisdom tó bí ẹ́ di àtàdùn àwọn tàdùn zawjaj tàdùn zawjaj permissibility of having more than one wife to fall in Syria perspective. ó láwọn òye nǹkan gbọdọ̀ hàn sí gbogbo ẹ tó bá jẹ́ mùsùlùmí láyé ما أمر الله سبحانه وتعالى بمعروف أو نهى عن منكر إلا لحكمة بالغة عرفها من عرفها وجهلها من جهلها الله سبحانه وتعالى kò ní pàṣẹ dáadáa kan àbí kó ní mo fi dáadáa yìí mo sínú fẹ̀sìn fún yín kẹ́ máa ṣe àbí kó kọ ìwà àbàjẹ́ kan fún wa kó ní amáde bẹ́ẹ̀ bí ò bá ṣe tó ní òye àti ẹ̀kọ́ kan tó dógóńgó tó wà ń jẹ ẹni tó sì mẹ ṣíṣúná ń gbé máa ẹlòmí ò ní mà tó tẹ́ bá ṣe ní ìtakò àtẹ̀ṣírí òní islamic islamic legislation ẹ bá ṣe ní ìtakò òfin ẹ̀sìn kan ẹ lọ wádìí ẹ̀ dáadáa nínú kó jẹ́ láìmọ̀kan nípa nǹkan yẹn àbí kó jó nífẹ̀ẹ́ nù bọ́ tí nǹkan yẹn bá yí yẹn dáadáa tí yẹn sì jó nífẹ̀ẹ́ nù á yóò mọ̀ wípé ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir títóbi ọlọ́run ọba òye ọba ọgbọ́n ọba làákàyè òun bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ló pilẹ̀ rẹ̀ àárín rẹ̀ òun ló wà níbẹ̀ ìparí rẹ̀ ọwọ́ ẹ̀ ló kò wá ní sọ òfin kan láyé àdúgbò rí pé ìrọ̀rùn wà níbẹ̀ fún wa kò ní lé wa sáàkó méjì ìgẹ́kan láyé àkókò yìí pé ìbànújẹ́ fún òṣèré ilà yìí ló ìbẹ̀rù ìbẹ̀lẹ̀ fún wa ni tó bá ń bẹ́ẹ̀ ọmọ ìyá ìbẹ̀ nínú sùlẹ̀ ó ti ń bẹ nínú marriage tó ṣe pé méjì ní mẹ́ta ní lẹ́yìn ní àbí ó ti ń wò ó tó mo tẹ̀fẹ́ lọ́kọ ni oríṣiríṣi èrò ní ti máa wá sọ́pọlọ gbogbo ẹtí tó bá fẹ́ fẹ́ mi tó bá ti nọ́ọ̀sì ambition pé òun fẹ́ lómi ìlémi àmì ìlẹ́fẹ́rẹ́ ẹni yẹn gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹja gbọ́ àwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan. nínú tí kò wà níbẹ̀ aláàrùmọ̀dà àwọn obìnrin tí wọ́n jókòó talẹ̀ tí ó fẹ́ wọn ẹn sọ́pọ̀ rẹ̀ sílé ayé lẹ̀ ó ni tóbìnrin bá yẹ̀kì máa yìí láwùjọ ti wá ní ìsìn kó wọ 18 years 18 years ní ẹgbẹ́ gbogbo ayé ló sọ lẹ́nu pé kí ní wákàtí ẹjọ́ serious jẹ́ kó gba school lọ kódà wọn sọ pé kó gba lè yóò lọ ẹjọ́ kó gba kó wà kó kó kó lọ tẹ́sí program ẹ̀ kó ṣe nc kó ṣe nd kó ṣe degree ó ń gbalẹ̀ ọkọ sílẹ̀ ọkọ ló kàn ìkan nìyẹn àbí kó tiẹ̀ pẹ́ kó tó máa rí nígbò parí tẹ́sí ìkan twenty seven years ó years kó tó máa rí ó dá àwọn rí fọ́tì ńgbà míì ó máa rí ó dẹ̀ máa wẹ̀rí fún mi tọ́ irú ẹni yìí wọn àtọkọ rẹ̀ bára wọn débi kan fi lé ayé lẹ̀ kò tí ì máa dùn máréjì rárá tọkọ rẹ̀ ṣé di ní táwùjọ mi ẹsẹ̀ yóò lé ní kése pé aburú ara rẹ̀ ju orí ara rẹ̀ lọ ṣùgbọ́n náà wọn bá òfin oore tí ń bẹ ara obìnrin yẹn kò fi hàn án so wọ́n wò wípé bí tẹ̀lé bá ń lọ pẹ̀lú òun àtòbìnrin yẹn ìsídà tó ń tẹ́lọ̀ lára ló fi yọ̀ǹda ẹ̀ níwọ̀n àtọ́kùnrin yìí ń bá padà fẹ́ràn obìnrin bẹ́ẹ̀ sílé yóò mọ̀ dúpẹ́ bá lọ́pọ̀lọpọ̀ wà ọkùnrin tó fẹ̀fẹ́ níyàwó láyé kò ní ìdí ẹ̀kọ́ tí kó lọ fẹ́ tó kọ́mọ̀ jù yẹn náà wò bó sì kẹ́ni yẹn jẹ́ ìjọba ẹ̀kọ́ tí tó àárí bẹ́ẹ̀ ọlọ́mọbìnrin rẹ̀ kàn wá kó mọ̀ sí gbé kan ọmọ wa àwọn ọmọ kó mọ̀ gbé kan wá àwọn nìka àwọn olóṣù mẹ́fà àwọn nìka olóṣù mẹ́rin kódà tí rí nìka ọlọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni ẹ̀yin bọ́ra ìfẹ́ ìdẹ́rù rẹ̀ wò bá ti máa sọ náà nìyí mo bá wẹ ní ọ̀hún ó pè mí kékeré mo wẹ ní ọ̀hún ó pè mí ní onísọkúsọ àìbáyé tó bá wù kó kó ìbòòlù ti fẹ́ wájú ọlọ́run ti fẹ́ rò nìka ọlọ́sẹ̀ kan nìka ọlọ́sẹ̀ kan kí ló dé olóhùn bá ń lé ibo ló lọ tó bá ń yọ́tàwọ̀ fọ́jọ́ méjì báyìí ládájọ́ nìka wọ́n wá ní pé òun bá ń lé ṣíọ̀ gbogbo àwọn èèyàn tó ṣe ọlọ́ọ̀bá fẹ́lé tó fẹ́ sílé tálọ́mọ́gé ní wọn lẹ́yìn wa ìta nìkan wọ́n fi ọwọ́ àyíká kí lẹ́kùn mí ìbánilé kí ilé èkó kan àbẹ́yìn bá ti ní òun láyé tó irú ẹni yẹn a weak marriage in fact a ti rí ọlọ́jọ́ mẹ́ta ẹwọ gbàgbọ́ fún yín jò ní to mande thursday to monday ọ̀sẹ̀ ó ń pretend monday ní ọlọ́kà rẹ̀ ní ọdún tó tọ̀ ya ó ń pretend ya wọ́n wá lu week yẹn nílẹ̀ just three or four days aṣọ nìyẹn kàn rí ọhụrụ ya nkọ lá ìyẹn kàmùsẹ́gbẹ̀ lára ẹni wípé tẹ́báwò ìtẹ̀ní wa tipẹ́tipẹ́ ni nítẹ̀yìn ọkùnrin àwọn obìnrin a máa pẹ́ láyé lásìkò tá a wà yìí àti látàwọn tó ti pẹ́ sẹ́yìn náà nílé ẹ̀ dàwọn obìnrin lọ kí ló fà torí wípé ìtọ́kùnrin kólé kàn ó lágbára ju ìsẹ̀mí wọn lọ nǹkan àwọn bá sì gbé náà ń fẹ́ ó wúwo ju tó gbé lóbìnrin ń fẹ́ lọ tó bá jẹ́ pásítọ̀ tí wọ́n ṣe jihad ta ní lójú ogun jùlọ àwọn ọkùnrin ni ta ní kú sójú ogun jùlọ àwọn ọkùnrin ni àwọn ìyàwó tí wọ́n fi ilẹ̀ tí ká máa ráyè kí wọ́n lọ kọ́ ni tó bá wá ní ní century tá lò lọ́wọ́ kò tí ààrí islamic jihad kẹ́lìsì tá lè tọ́ka sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọkùnrin ayé ìsìn ó ti láwọn kẹ̀kẹ́ lórí àjò náà tá ti kó mọ́ra wa ní ọpọlọ tí ká ká mọ́ bàbá tiẹ̀ la tọjọ́ lọ́jọ́ orí àní tọjọ́ ní àdáfíà ara bẹ́ẹ̀ ni àní tọjọ́ ara èyí tó bèèrè ilẹ̀ ń gbọ́ mi obìnrin lè torí pọ́pọ̀ òun ò lè ta títà ọ̀pọ̀ ló mọ́ dáadáa kó tọrọ fún bẹ́ẹ̀ ni ibi tá a jọ bá dé yìí á intimacy is an integral part of marriage intimacy integral part marriage ni àpàtì ń ṣe yìí ọlọ́run sàánú ara yín ti já lóòótọ́ àmọ́ ní ìrò pé mo lè dí tí ìsìláàmù sì sọ fọkùnrin yẹn àti ìsìláàmù sì fọkùnrin yẹn kọkùnrin yẹn láti pé kúrú tó béèrè fún bí bàbá wa kan fọlọ́run kó dá àwọn lágbà dáadáa ẹ̀jẹ̀ káàkiri ọ̀kan ó dáa fún wọn. wọ́n ní skul tí mo ti gbọ́ gan ní history the first islamic nursery and primary school ní gbogbo Àbújá west niger state bàbá yìí ló kọ́ dá kalẹ̀ wọ́n dá kalẹ̀ sí mọ́dàlá mọ́dàlá yẹn jẹ́ bí báńkì láàrin ẹja kù àti Àbújá bẹ́ẹ̀ni sùn tí èèyàn bá wọ̀ ní Europe yá yẹn ẹ̀yìn òkúra institution ni bàbá yẹn wọ́n tún kò fi ọ̀ní wọn ìgbà táwọn ọmọ wọn pọ̀ wọ́n láti eré sí classrooms wọn wọ́n gbé dẹ́kìn lé lórí àwọn àyàn parí dẹ́kìn yẹn bí irú èyí tí wọ́n sì ń wẹ̀ wọ́n sì máa wẹ̀ kí ẹ̀ bàbá yẹn wá wọ́n jọ lùgbù wípé pẹ̀lú pure material táwọn ń lò jẹ́ káwọn borí ẹ̀ wò káwọn ti wọ́ ẹ̀ díẹ̀ yẹn kàn wálẹ̀ bẹ́ẹ̀ so it was a very serious accident wọ́n padà travel wọn out those who parí sọ́jú yẹn fún wọn wọ́n ní kọ́ńdàrí sí nàìjíríà kẹ́tàmù ní láǹfọ̀ wọn náà kàn sọ̀rọ̀ ó ní ẹ̀gbọ́n àwọn kan àṣẹ tó ṣe wípé àwọn máa ń gbé káàkiri kò lè rìn mọ́ oníjọ́ tó ọkọ́ bẹ̀rẹ̀ sí rìn báyìí ohun tó ọkọ́ dìde ó ń dìde tó ń fà bí ọmọ kékeré nínú àwọn dùn táwọn kò sókè ìjọ náà torí ẹni tí ò lè dìde náà ló kàn wọn lágbàgbà pé èèyàn ń pa tẹ̀tẹ́ ó gbẹ́sẹ̀ kan sókè bá tó kéjì ó bá tó tẹ̀lé ìgbọ̀n tó tẹ̀lé kọrin lẹ́yìn tó ti lé ní forty to fifty years nígbà yẹn gbàdára báyìí padà wá yá tán nínú ìsọ́nà tí wọ́n fún wọn ni wípé n ò lè bímọ mọ́ láyé. prior to that or accident wọ́n sẹ̀ fẹ́ fọ́jú ẹ̀ wọn ni very young woman wọ́n sẹ̀ di ọmọ kan ni. bàbá ìwọ́n ní láti pe ìyàwó ẹ̀ ó tí wọ́n sọ kò ń ṣe fáwọn òní ní tímẹ́tì mà pẹ̀lú obìnrin ṣùgbọ́n àwọn olè bí wọn tó lọ lọ́kọ̀ mi á ń láyé láyé ọkùnrin méjì ò ní rárá ọ̀n láyé ẹyọ kan tó ń bí ìwọ̀n farama kó má lọ bẹ̀rẹ̀ yẹn náà ti fi máa ń lò kòtò alẹ́ ọkọ̀ tó tàbí ama níyàwó lóbìnrin yẹn lọ́mọbìnrin kan tó ń lọ́dún yẹn. tó bá lè ṣe láti láti bí ọba yẹn ti bí léèrè tí wúmà yẹn tí wọn bá wọn lò ní ilé kó ọmọ kan tó lọ́mọ wọn kò káàkiri láì fẹ́ lọ rìmárì ìsìláàmù fi láyè rẹ̀ tó bá fẹ́ wá rìmárì yẹn tẹ́ńtẹ́ǹtì kó mọ́ rí síngù fẹ́ wà tó bá yẹn tó àti rí àwọn ẹ̀kọ́ kan sí kejì tí Islam ṣe gbé ìgbàláyè kalẹ̀ fún tí ń jẹ́ sàájì ìzọ̀jà polygamy. náà ìdálẹ́ a máa wáyé tóbìnrin ó sọ wípé èyí tó ń ti bí lọ́mọ yìí òun ò lè bí mi mà ìdá wílé lì kò fẹ́ bí mọ́ àbí violation of our health wọ́n ti fún ní medical instruction ẹni àtẹ̀ǹtì fún ẹ láyé tún gbìyànjú kó o tún kàn sí owó wà lórí ìjà zone ọkọ kò fẹ́ bímọ sí obìnrin wa ní dóńdó wípé òní fẹ́ lómi ọkọ lè fẹ́ lómi láti rí ọmọ bíbí gbogbo àwọn nǹkan yẹn lára àwọn tí ìsìláàmù fi gbé ìlẹ́kọ̀ọ́ kọkùnrin ó fẹ́ ju àwọn ẹ̀yọkan lọ lórí mẹ́rin kalẹ̀ náà. bákan náà security fóbìnrin láwùjọ láti mọ̀ láti mọ̀ mọ̀ community societal uh, viruses or vices àwọn ìwà àbàjẹ́ tí ń gbogbo láwùjọ tẹ́bá wọn kàn lọ́pọ̀ nígbà míì obìnrin ló sáà máa ti bí ìjẹ́ obìnrin ló máa ti bí ìjẹ́ kí ló fà á ìsídà kó má ní ọkọ gidi nílé tàbí kó jẹ́ ẹni tí ò rárá tó jẹ́ tó bá lọ́kọ́ ọkọ̀ yóò mọ̀ jẹ́ túrídì fún ìkókò ọkùnrin olójókòrò tó bá ti ní ọ̀bẹ̀rún mọ́ wọn tó bá ti mọ̀ tó lọ́kọ obìnrin ọ̀ ẹ̀rọ irú àwọn obìnrin bẹ́ẹ̀ lẹ́ẹ̀máa rí tó máa dá wàhálà rẹ̀ láwùjọ tó máa dá wàhálà rẹ̀ láwùjọ. tá a bá gbìyànjú láti gbogbo àwọn agbègbè ọ̀rọ̀ wọ̀nyí á rí i pé Islam ó láwọn nǹkan tó rí gẹ́gẹ́ bí òfin Ọlọ́run nínú àdámọ́mọ́ ẹ̀dẹ́ èèyàn tó fi so òfin ìgbàláyè kìí sọ̀rọ̀ àyàn kìí ṣe ọ̀ràn àyàn ìgbàláyè bí àwọn ìdí tó kejì bá ṣẹlẹ̀ o lè lọ lórí mẹ́rin. ọmọ ìyá mi kan mo ń fi àwọn ìgbà àdáṣán ṣe ní oṣù yìí mo fi ń bẹ lọ́hùn torí lára nǹkan tó Islam ń gbà lẹ́yìn ní káàsì àwọn iṣẹ́ ní káà ń ṣe káàbí máa bẹ lọ́hùn. kí Allah subhanahu wa ta'ala kó bá mi fi ìdùnnú àtàyè sínú ìtẹ̀lé ayé wọn. àwọn tí wọ́n ti rí ní pèmí díà lórí marriage kí Allah subhanahu wa ta'ala kó bá mi fi ìdùnnú ayọ̀ kó bá mi rọ́pò fún wọn látara àwọn ọmọ wọn. àjọjọ́ oṣù tẹ́ lábùjá ń gbà yẹn in fact àwọn kan wọn sọ pé bí àwọn tiẹ̀ mọ ọkọ wọn kọ́kọ́ wọn tó ṣaláìsí nígbà pé ká ní bóyá ọkọ wọn ṣaláìsí kò sí ju bóyá ju ètẹ́ ẹ̀mọ́ lọ bí three or four months lè méjì sóhùn síbi sí sùn yẹn. wọ́n wá ní ọmọ méjì ọkùnrin ẹ̀gbọ́n àtàbúrò wọ́n wá darí àwọn ọmọ yẹn sọ́dọ̀ ọ̀sẹ̀ ni in fact lifestyle ọkọ̀ àwọn kọ́kọ́ àwọn tó kú bí mo ṣe ń lo bí tẹ̀lé tèmi ṣe rí ní àwọn náà so àwọn àṣẹ pé káwọn ọmọ àwọn yẹn kí wọ́n ṣe èlò kí n gúnmù wọn káwọn náà rí so gbòkìrà wá di mẹ́tọ̀ fún ọmọ yẹn ó wá ní ìmọ̀ ṣe weekend gba àwọn wà èmi wá sọ̀rọ̀ islam ò farama kóbìnrin ní nǹkan kan ni òun ní sí lábẹ́ ọkọ mọ́ pé òun ti ẹ̀ ní èrò kò ń mọ́ láyé o islam ò farama o ọlọ́mù tó ń tún sọ yìí islam ò kóbìnrin láyé kó ní máa dágbé ní máa dáta nílò yìí ó gbọ́dọ̀ wà lábẹ́ ọkùnrin ìgbà tí wọ́n parí kíláàsì nìkan wọ́n wá pè mí wọ́n ní sheikh àwọn ní ìbéèrè kan láwọn ọ̀rọ̀ tí mò ń rán létí àwọn gbogbo àwọn inú kíláàsì lẹ́ẹ̀kan yẹn àwọn ní personal question lórí tí ò sí béèrè ta gbangba wọ́n ní àwọn ní ìsìn àwọn ti pinnu tẹ̀lé ayé àwọn fáwọn òbúlọpọ̀ nínú wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káwọn tó máa rí àwọn oṣù ń ra nù ṣèṣẹ́ nìgbé yá ń gbà yẹn kò lè máa ra jó tó kò tí ẹ̀ pé ẹnu àwọn wàhálà táwọn rí nígbà tó fa àwọn sàlẹ̀ ìdí yẹn àwọn oòrùn ṣọ́ọ̀kì yẹn sì gbé ní ara wọn wọ́n wá ní kanjúrú àníyàn bẹ́ẹ̀ padà kò sínú òfin ẹgbìn ẹ̀rí o ọlọ́run rọrùn nàbà lọ. ó wá di ọjọ́ kan ọmọ wọn dé lálẹ́ tọ́ba ti kìrìsìtà nínú staff quarters àjọwá lọ kírun tọ́ba ti kírun sí àyàn tán àmọ́ yóò darí sí àpamẹ́tì tí mọ́mì wọn yóò darí sí àpamẹ́tì tèmi làwọn ìbá tó tẹ̀sí lé padà wájú àpamẹ́tì tèmi wọ́n á bí wọ́n léèrè pé kí ló dé ẹ padà sílé ọ̀tọ̀ọ̀tọ̀ sí yìí wọ́n ní umu sí àràǹdì umu sí àràǹdì dìbò wọ́n ní wọ́n lọ sọ síkù kí ló ṣẹlẹ̀ wọ́n ní staff kan bímọ tó jóbìnrin wọ́n wá lọ dúró sọ síkù láti ìgbà wo ní látọ̀sán oúnjẹ yín kọ́ ẹwọ́n ti báwọn dáná oúnjẹ aláìsọ̀kan kalẹ̀ ah! so ní ìsìn bóò lẹ́tí fẹ́ ṣe àwọn lọ sọ àpámẹ́ntì àwọn ìfáwọn òdásùn náà ni pé àwọn ti jẹun fáwọn lọ jẹun táwọn bá ti padà sí àpámẹ́ntì àwọn sìn àwọn lọ́sọ̀ kẹ́ẹ́ lọ́dọ̀ ní bíbí náà tó ní bá ti ń kọ àwọn àwọn wà lọ nílé ah! tí bàbá yín bá ń bẹ láyé umu tó bẹ̀ tí wọ́n oníwọ̀n tí wọ́n lè lónìí ara tá a máa ń sọ nìyẹn obìnrin gbọ́dọ̀ máa ń lè fi lábẹ́ security ọkùnrin ni èmi ń sọ ilé ìlẹ́mìí ni o ń sọ fáwọn ọmọ yẹn síta bọ̀tà ọmọ yẹn rí kíkọ́ ojú mi irú yẹn anyway tí wọ́n ẹni mo fẹ́ rí wọn ọjọ́ kejì múra láti lọ àwọn náà ìgbà wọlé darí wọn níbi tẹ́yìn alẹ́ làwọn darí tẹ́yìn alẹ́ mo ní ó mú gbogbo kọ́ ọmọ pè wọ́n ó ní ségbà tí àbú ń bẹ láyé ẹ lè fínú lélẹ̀ láti di aago mẹ́ta ọ̀sán kẹlẹ lọ jókòó sí staff kan sọ sí tù dágo mẹ́wàá alẹ́ wọn wá dákẹ́ wọn ní àwọn òtó bẹ́ẹ̀ kó tẹ̀ ní wọ àwọn bẹ́ẹ̀ láyéláyé ṣé staff tẹ lọ jókòó tí kò lọ́kọ wọn ló lọ́kọ so àǹfààní wípé lẹ́fí irú rìn tẹ́ ìrìn tí ó gbófin mọ́ àwọn ọmọ yìí nìsín wọ́n ní àwọn àgbàtà àwọn jẹ́ oúnjẹ ti sùn fẹ́ rí irú ìwò lẹ́rìn ọlọ́kọ́ sì forí jì mí mọ́rọ̀ sọ sí ìyàwó bàbá tó bá jẹ́ rú nígbà pọ̀rọ̀ fún wọn ara wọn bá rákùnbalọ̀ ló bá tún yá kò pẹ́ sígbà yẹn wúmù ni àwọn fẹ́ tẹ̀ wáyé kù wọn torí pé ní kù wọn yẹn ọlọ́run sáré bàbá yẹn débi wípé tọkọ bá tọkọ bá ń ṣe tẹ́ ní sùn yẹn tó bá sara ìsìn wọn fi ìyàwó ẹ̀ replace ẹ̀ lẹ́yìn ìgbà tí gbogbo àwọn ọmọ tó bá bí tó máa fọ scholarship ìbàdàn ọmọ mẹ́rin márùn ló bá bí gbogbo àwọn ọmọ yẹn primary secondary wọn ò kà scholarship ni lẹ́yìn náà ìyàwó ẹ̀ wọ́n wá béèrè pé ṣé ó lè ṣiṣẹ́ tó bá yẹ kí tí náà tó bá ti fẹ́ ṣiṣẹ́ wọ́n lè fi ìbẹ̀rẹ̀ ọkọ̀ rẹ̀. pẹ́pẹ́ náà ti ṣe láàrin tẹ̀yìn náà ti ṣe ìfìdí ní so àwọn tí wọ́n á ṣe wáyé kiri tí wọ́n mú tí wọ́n mú wọn ìgbà sọ̀rọ̀ lè wá wá wò ti fà wọn rọ́pò ọ̀pọ̀ àwọn ṣùgbọ́n máa ń dájú káwọn láǹfààní àti cnc káwọn fún wáyé àwọn ṣe. ó wá ní sáàpù kan káwọn náà literature àti english dáadáa wọ́n máa ń kóòtù wọn wọ́n máa ń kóòtù tọ́lájì fẹ́ máa ń lọ fún kóṣí kíláàsì inú kíláàsì gbogbo àwọn èèyàn náà tí wọ́n rí wọn náà ní kéde bóyá nù yàrá àbí kọ̀kọ̀ kan tí láwọn sọ bá fi inú sùúrù wọ́n ní malam kìnní kan wọ́n ti ń déètì umu kìnní kan á kìnní yẹn bà nínú jẹ́ yẹn àní zẹ́rí umu nìyí nǹkan nìkan ni wọ́n lò so kìnní yẹn dẹ́ǹkì ló jẹ́ wá pè wọ́n ó ní ìpín àwọn tí wọ́n sọ ìsọkúsọ káàkiri báyìí èyí lè jẹ́ torí tẹ́gùn yìí bá wà tó jẹ́ pé classroom àwọn ọmọ primary tí ó jìnà síbẹ̀ ibẹ̀ ni wọ́n lò kí ni wọ́n lò lẹ́gbẹ̀ẹ́ ara wọn àbú ní òun ṣọ́ọ̀tù náà ní lójú bọ́ọ̀sì wọn màtá wọn gbé ti ara ẹ lọ kálẹ̀ bá

oṣù méjì lọ àbóṣù kan àbóṣù méjì sá ó ti ẹ̀kọ́ ní oṣù méjì mo bá lè sọ kọ́ nígbà tí kí islam sọ nípa ìjáde àwọn tẹ̀lé wọn máa ń jáde káàkiri ní islam ò yọ̀ǹda rẹ̀ ìlànà tẹ̀lé mi ní dáwà ìlànà bíbí àná ó dàgbọ́ bújú lọ́rọ̀ wọn ni pé wọ́n gbà pé èèyàn lè ní islam gbóyè àti kó lọ jáde àlọ́ ilé iṣẹ́ òbí òsínú àlámọ̀ ni wọn mo sáà sọ fún àwọn ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ bá ló tó mi ṣe bá bá àparí ọ̀rọ̀ wa kò wá ju oṣù kan sígbà yẹn lọ ọkàn níkan lọ sára wọn gbọ́ a ti di family friends mo bá pè wọ́n àwọn ọmọ mi kọ́ ohun kankan aláṣẹ àwọn wa wọ́n ní èyí tó jágbà nínú ọmọ àwọn làwọn tó rẹ̀ bẹ̀rẹ̀ ìbéèrè jáde lórí tó torí pé ọkọ̀ àwọn táwọn fẹ́ tẹ̀lé ìdì ní màá so eh, ṣùgbọ́n àwọn náà ti wá kú báyìí hm, ẹ́ ara mi kìí gbọ́n kúmù wọ́n ní bí oṣù kan sẹ́yìn àbóṣù méjì sẹ́yìn káwọn ń pè ní pé kí Islam sọ nípa gẹ́gẹ́ tẹ̀sílíìgì wọ́n ní wọ́n ti inú làwọn wà àmọ́ ọmọ àwọn àwọn táwọn àkọ́kọ́ ti ó fẹ́ le tó ẹ̀ làwọn tẹ̀líìgì tọ́jọ́ rẹ ọkọ̀ àwọn àwọn akẹ́kọ̀ọ́ sọ láì sí yẹn làwọn fún wa wípé ìgbà tó ọmọ nífẹ̀ẹ́ lè báyìí ẹ̀yẹ káwọn mú lọ sí jáde bọ́kàn ilé wa. ẹ wá lè sọ nǹkan tó wọlé fún ti àwọn nìkan wọn tó pè mí wípé tọ àbúrò àwọn sọ wípé oní báwọn lọ sí àkúrò àbí ẹ̀yẹ ìṣúra sọ láì sí yẹn. ọlọ́sùn wa ni wọ́n ti kì wọ́n bí wọ́n bí ọkùnrin ojú wa di ọmọ kẹta síbẹ̀síbẹ̀ sábà ẹ̀dá àgbẹ̀rẹ̀ ìgbà rẹ̀ o tún àbú àbú bẹ́ẹ̀ ní ìwọ̀n bẹ́ẹ̀ bínú bọ́lá ti kádàrá pé ìtẹ̀lé òfin máa rí nìyẹn ní ìpínlẹ̀ tí lálẹ́ bàbá ní àwọn ọmọkùnrin yìí ní ìsìn ìrora bí wọ́n sì dìbà lé ilé títí wíìkì ni ọkùnrin jẹ́ lóbìnrin ní bá tilẹ̀ parí responsible eh, Muslim man tó gbẹ́sìn yé tó lè ṣèkà fún ìtẹ̀lé security ìṣẹ̀lẹ̀ tó ti gẹ̀ nìkan ìdílé àkókò káàtà ogun tó wọ́n ọ̀nà bá yín gbọ́ fẹ́ kò lé lọ́kùnrin lọ́rùn ìgbésẹ̀ wà lábẹ́ ọkùnrin kan káwọn náà ní pé ọkọ rẹ̀ nìyí ìdáàbòbò ló jẹ́ ọkùnrin nàìjíríà ò gbádùn tóbi ìfàyè ti lábẹ́ ọkùnrin èyí rédérédé kò ní kàtó rédérédé tó ló níbi tọ́nà ọkùn wọn ńlá káyè àmìjì lẹ́mọ ẹmọ́bìnú ẹmọ́bìnú o àrẹ́dì gẹ́gẹ́ àná wípé lẹ́kọ̀ọ́ obìnrin bíi ìmọ̀ láròjinlẹ̀ ó lẹ̀ kọ̀m̀pẹ́ẹ̀lì sí ọkùnrin lẹ́nu ọkùnrin tí òun jẹ náà bá dàbí tí òun jẹ náà bá dàbí tó bèrè kò lè ríyàwó gidi nílé ọkùnrin àwọn gbòòrò ní ẹ ọpọlọ ẹbí ọpọlọ obìnrin kò lè ní kò lè kò ní lè kọ̀ǹkó obìnrin ẹ kò ní lè tírèlì obìnrin ẹ bọ́lá ti wá tó yẹn ló ti dá náà nìyẹn bọ́lá ti gbóyè kalẹ̀ bẹ́ẹ̀ kó ti dá nìyẹn nítorí bọ́ọ̀kùnrin kalẹ̀ bẹ́ẹ̀ kó ti dá nìyẹn èyí wà ní nature kọ̀ọ̀kan lára ọkùnrin àti

káàkì ìgbà kọ́lọ̀ wọn bá nìsinmi káàkì pọ́jù sẹ́ẹ̀lẹ̀ fófin ọlọ́run bá nìsinmi ibi táàkì ilẹ̀ ìgbé nì ọ̀rẹ́ méjì kan bẹ wọ́n ti tẹ́ẹ̀ di ẹ̀bá àtàgbò àdíkàtẹ̀ ní william lady twin brothers ìtàn gbé lọrin ìkejì gbé ní kánò èyí gbé kánò yẹn ó láwọn ọjà kan tó mọ wàrà nílẹ̀ yorùbá tó máa ń tà nílẹ̀ àwùsá tó bá ti wá wá sílẹ̀ yorùbá wá rà bóyá lọ́nà ló ti rọ́jà yẹn rà ní àbíbàdàn ni o yóò tà á pa snatch lọ́dọ̀ rẹ̀ ọ̀là nígbà mi kò lè dọ̀jọ́ méjì ọjọ́ mẹ́ta tó tún máa sí kánò débi pé ìyàwó ẹ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ fífẹ́ tiẹ̀ ti jọ nílá wọn bí mọ̀lẹ́bí ó wá ní kírísù kan tó wá sílẹ̀ wá so wọ́n máa mọ́nítọ̀ movement ara wọn ni ìgbòrò ti dé báyìí o ìgbòrò dé báyìí tòbí súnmọ́ kánò tòbí súnmọ́ wọn jọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí sì tí wọ́n ti wọ kánò tó lọ́yà àwọn ti wọ kánò báyìí o ṣùgbọ́n kò ń bọ́ọ̀dù ọkọ̀ tó ń lọ sí àdúgbò àwọn so wọ́n kàn wá wò ó pé àdúgbò wọn ti fà láti júwe kò lè ju ní twenty minutes lọ́la ilé ìpín pẹ̀ kó sì ti padà nìyẹn kọ́ọ̀lù máa ń rí ìsàtúkìkẹ́ gbàgbé tó fi kẹ̀síkè ìdíkù dáwọ́sá kí ló dé afẹ́yìn bá ẹ tó ní fóònù yìí ti ní àti ẹ̀dùn ṣùkú bí ibo kò ó ti yá lóṣù ọlọ́run ti sọ́nà ó wá tẹ́jọ́ sọ̀rọ̀ ní nǹkan tó lọ bó ni wọ́n ti jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ẹ̀hán oṣù mọ̀ nìyẹn àwọn ti rọ́ọ̀ṣì kú wọn lọ sí ìyàwó táwọn ìkọ́kọ́ ti wọ kánò ni òun náà tó kùn nǹkan tó ló kọ̀ wọ́n ṣàfihàn títí ọ̀rẹ́ rẹ̀ sàgbára tó pọ̀ sí ìyàwó tó sọ nígbà wọn fẹ́ ṣe lórí fóònù náà ni ọ̀rẹ́ mi ọkọ ẹ ó ti jẹ́ ọ̀nà bá ń pè níwà èèmọ̀ nígbà tí yóò ṣẹlẹ̀ èyí ọ̀rẹ́ tó wà ń lọ nípa ìyàwó ẹ̀ sẹ́mà àwọn ọkùnrin tí wọ́n bá tí wọ́n ní àkólé kan fámìlì tóbìnrin náà sì fọwọ́ síbi tọ́wọ́ ń gbé tó máa ń fẹ́ àdìkún ìyàwó ló sọ ìtumọ̀ ń kọ́kùnrin yìí máa ń dọ́gbọ́n ṣe é bí àtìrí tí òṣìṣẹ́ síyàwó ti bẹ ló mọ̀ ó sọ fíyàwó ti bẹ ilé yẹn kò ní fẹ́ gbà tàbí tó bá ti ẹ̀ gbà ó lè tún ẹ̀kọ́ gá kù <laughs> ìyé ọ̀dọ̀ fún wa fẹ́rẹ̀ lè títà ṣùgbọ́n ní bí ẹ̀bá ti fi ilẹ̀ bá wọ́n lọ́ọ́ bá ti gbàgbọ́ àti díẹ̀ jù báyìí lọ ó fẹ́ láàbùrú kan tó kàn mọ̀ rẹ̀ lọ́wọ́ ní ilé tí ẹ̀jẹ̀ máa fi ra yín ní tó bá ti travel kò ní jẹ́ wọ̀dọ̀ kan ah, àbọ̀ náà gbìyànjú wa kó wà ókè lè ní ìdí àbúrò gbẹgbẹ ó máa wà kó o lè rí. sísá mọ̀ ní ìta náà rí alẹ́ ní ìfẹ́ ẹ̀rọ mọ́ fẹ́ jùlọ o ó dà á fẹ́ ní súnmọ́ ìgbàlá àbùdé ó dà lé ìbáṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ ó wá di wípé òun àgbẹ̀wò wá jòkó wọn kìíní yẹn ṣọ́ọ̀kì yẹn lágbára ní fámìlì wọn gà tí wọ́n ti wọra wọn ó wá sọ fún ìyàwó ẹ̀ pé náà mọ̀lẹ́bí mélòó lẹ́yìn Yorùbá ló ń tọ́jú ọmọ òrùka tó ń tọ́jú okó wípé àwọn ọmọ ọ̀rẹ́ òun pẹ̀lú ògbó ọlọ́run òun náà ló máa fi náà tẹ̀síṣà wọn nítorí wọn ti ní pé bóyá every month nǹkan bá ní ó ń bá ìyàwó rẹ̀ sọ bẹ́ẹ̀ tí ọ̀nà sẹ́ẹ̀dì normal thing ìyẹn ní kí ilé ìfáàmù bá àwọn fámìlì yẹn náà lọ tí irú ọkọ òun bá wá lè tẹ́kì responsibility àwọn ọmọ tí ọ̀rẹ́ ẹ̀ fi ilẹ̀ tàbí wọn náà ẹ̀ tẹ́kì nílẹ̀ Yorùbá tó kéèké tó ti tẹ̀ ọ́ mo jọ sọ fún bẹ́ẹ̀ àbí tí mo yí ìgbà pé àbúrò wa ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ yìí dẹ̀ sọ ọmọ yìí dẹ̀ náà kọ́ kó àwọn ọmọ tí wàhálà kan ló bá ti kúrò lọ́wọ́ ẹ̀ tiẹ̀ náà ó fúyẹ́ ètò ẹ̀sìn máa sẹ́ǹdì owó sọ ẹ̀sìn máa ṣe yẹn kó tẹ̀kẹ́ máa mọ́nítọ̀ àwọn ọmọ yẹn náà ẹ̀sìn kún fẹ́rù ní wọn tó lè lókè tìwá tó lọ. àbúyẹn wá ní kí n fẹ́ àjọ̀bọ́n ìyàwó ọ̀rẹ́ tí òun ní sọ fún òun pọ̀ lẹ́hùn gbàyàwó ẹ̀. àti wípé oṣù kan sẹ́yìn lájọ sọ̀rọ̀ lẹ́yìn tí mọ́kẹ́sù péré ẹni tí wọ́n fi sùsèré inú ìjẹ́ súnlẹ́sù bèbí ní fi sùsèré ìyàwó ẹ̀ka ni ìjókè yìí ló lo òun wípé kọ̀díṣẹ̀ ń yìí ó ń fà lẹ́kùn tó bá ti parí okú ẹ̀ ẹ̀fẹ̀ wọ́n wà lọ́rùn fáwọn ọmọ máa ń jàrà rẹ̀ tó torí pé tó bá ti fáwọn náà ẹgbẹ́ ilé ìlú bá ti tó ṣẹlẹ̀ sí ẹkú kó náà di owó kẹ́lẹ̀kẹ́ wá ní kọ́mọ́fẹ́ òun bó ti dára wọn. Ibi ń nìyẹn. Yìí tó rán ní ó ní ṣe sáré ọkọ̀ ọ̀gbọ̀rọ̀ tẹ́lẹ̀ rẹ̀. Bí bẹ ní ìṣòro ẹ̀yẹ náà wà bó ti bó ti rí rẹ̀. Ó fún àwọn ìgbẹ́gbẹ́ yàwó láti ṣe yẹn. Wọ́n nìkan mọ́bìnrin ṣeré náà káfẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ ìyá sẹ̀. Wọ́n sọ bẹ́ẹ̀ mọ́tò ọ̀nà yà kó ìwé òdòdó ìṣeré ara máa lò lọ báyìí máa bẹ̀rù àkọọ́lẹ̀ wọ́n ìdí náà àkọọ́lẹ̀. these are the many reasons tó yẹ kí èèyàn máa kọ̀ǹsídà wọ́n fẹ́ lé ọ àbò bá ń lé ẹjọ́ gbà fúnra ní kò fìràn náà ọ̀gbà ni ọkọ̀ gan ò pé tán bèlè tí wọ́n gan òkú èyí tẹ́jọ́ fẹ́ lé ọdún kù àbẹ́ tó bá lé òkú gbogbo ẹ tó bá ti jọmọ ẹ̀jẹ̀ yẹn láyé kò lè sí quality perfection lára ẹ̀ kò lè sí kódà ànábì ọlọ́run tọ́lọ̀ mọ́ òye pé wọ́n wà perfect ní abala iṣẹ́ tó lọ́wọ́ bá ti wọn ní ni àmọ́ níbi abala ìjọba ẹ̀dá ẹ̀yẹ̀ ní ìjókòó àwọn náà wọ́pọ̀ ọmọ gbà mí. tó wá sọ ká kàn láti ara wa. ṣùgbọ́n ọkùnrin Islam náà já wípé jẹ́ni tí yóò láwọn tí ó kù sára ẹ̀ náà mẹ́jẹ̀ mi ò bá pé sára ẹ̀ kó mọ̀ lè kó ara sínú wàhálà o àkọ́kọ́ alùkùtùrọ̀ ẹ̀rí pé nù hadithi ìtànà mi sọ wípé yá na ìṣàrò ṣàbábí manifatọ́ àmì kùmùlbá àtàfẹ́lẹ̀ ìtẹ̀zẹ̀wòjì ẹ̀yin ọ̀dọ́ láńgbá ẹ̀yin àpọ́n ẹni bá ti ní àǹfààní tó lágbára àti fẹ́yàwó nínú tó ní tí ègbọ́ kó fẹ́yàwó fẹ́ẹ̀rí yásìkì ni àdìsí yẹn jẹ́ fẹ́ni tó fẹ́ àjì náà fún yàwó alẹ́kùtùrọ̀ capacity capability capacity capability ó bọ̀rọ̀ wà agbára kí ni tí wọ́n máa jẹ tí mo ní tẹ́ lọ́wọ́ tọ́kọ̀ mi lè balẹ̀ wípé source of income yìí tí mo manage tẹ́nìkejì náà bá wọlé àbẹ́nìkẹta wọlé abẹ́nìkẹni wọlé tágbára ní ó lè máa gbégi jẹ àkọ́kọ́ nìyẹn then shelter yìí tó jẹ́ obìnrin àkọ́kọ́ yìí nìsín ó níbi tó ń gbé ibi mo tún fẹ́ràn ẹlẹ́ẹ̀kejì ní ẹlẹ́ẹ̀kẹ́ni ẹlẹ́ẹ̀kẹ́ni ní ibo lòun náà gbé tẹ́tàwọn nǹkan basic things ní ẹ bá fi wà ńlẹ̀ gbogbo tó kọ àkókò fò torí kóbìnrin ń sọ wípé wọn ò tí ì tẹ́lẹ̀ wọn ò tí ì tẹ́lẹ̀ wọn ò tí ì tẹ́lẹ̀ kò sẹ́ni tó lè dé ogun rẹ̀ tán láyéláyé kódà àwọn ọmọ tẹ́ ń bí kò sírun tẹ́ ẹ fẹ́ lówó láyé tẹ̀lé tẹ́ wọn lọ́rùn sàn tùrúgbà àdámọ́ ní kọ́mọ ẹ̀dá ẹ̀yìn tuntun tó lè tẹ́ lọ́rùn àfòfin ọlọ́run tùrúgbà obìnrin mi tó máa ń há mọ́ nìyẹn ẹ̀ ń lọ fẹ́ àwọn ẹlẹ́yìn ní ìsìn ẹ̀kùn tí ì ṣe dáadáa ẹ̀kùn tí ì ṣe dáadáa tí nǹkan bá sì ṣe dáadáa kí wọ́n tó lóun fẹ́ fẹ́ yàwó yóò ní sẹ́ẹ̀rí ní ìṣe àjọjẹyà <laughs> owó wa dé tán ẹwà lẹ́fẹ́ lọ fẹ́ lómi tẹ́lí pé aláìda èèyàn ní ìgbà tí kò sí ṣe dáadáa wọ́n fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì ẹni kò sí ṣe dáadáa tí mo bá bọ́ sínú sàárè kan <laughs> obìnrin nìyẹn èèyàn ń gbà fọ́lọ́ ọba jalla wa ala ìjọ ẹ ìjọ tí ojú nìkan bá ọkọ gan ibi tọ́lọ̀ bá fẹ́ ṣe ní oṣù ibi tọ́lọ̀ bá fẹ́ ṣe òní oṣù èyí tó ń lọ́dọ̀ ọkùnrin kó ní kápá àti lè maintain tá à ń pè ní justice láàrin àwọn obìnrin kìí ṣe equity فرق بين المساواة والعدالة المساواة والعدالة يتم بلان equity àti justice àwọn white àwọn ni wọ́n ń pèpè lọ bí equity Islam ń pèpè lọ bí justice yàtọ̀ mẹ́lá méjèèjì obìnrin tí ń bẹ létẹ́lẹ̀ méjì ní wọ́n ẹyọ kan ní ni tó fẹ́ fún ìṣẹ̀lẹ̀ ní kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn bí ìṣẹ̀lẹ̀ bá ṣe rí bá wọn lò níbi tí wọ́n bùkátà sí ọdún sínú àwọn ń yìí ó wọn lé wa nomenclature àti jáàbù àti nìkọ́ọ̀bù àti sọ́ọ̀kì àti aṣọ tí ó nígbà tí gbogbo ẹ̀ka rẹ̀ sẹ́wọ́n lọ bí forty thousand naira èyí tí ìkejì bọ́lọ̀n ti pọ́nlé ọlọ́n pọ́nlé ẹwà yìí pọ̀ àwọn bọ́lọ̀n ti dún òun wẹ́ gbogbo aṣọ tó parí gbogbo tó parí tẹ̀gbí thirty naira lọ tó bá wá náírà wò fọ́ọ̀tì lẹ́kẹ̀ẹ́ náà wọ́n ti ẹ̀fún ìyálé ìní rárá dọ́kí ìlú láti bá bùkátà sí náà láàfún láti ààrí jíjẹ́ nìkan tó ń bí wọ́n ṣe èèyàn tẹ́lẹ̀ yóò bá sí kọ̀ǹdíṣàn yẹn ìkan bẹ ní oyún nínú ẹ̀yìn ìjẹ̀bẹ́ ìmẹ́lẹ̀ta ìdí máa bẹ ní oyún ó láwọn kí ẹ̀ka tọkọ gbọ́dọ̀ máa fún mẹ́tíkálì wọ́n wá sọ wípé ẹ̀ sẹ́wọ̀n pé orí kan náà fọ́nmi wẹ́rẹ́ díẹ̀ náà lánàá ó dà pé bẹ́sẹ̀ lọ tán fún mùsùlùmí nìsín ẹ̀ka ìnáwó five naira àti owó tẹ́ra fún ẹ̀ bá yẹn náà lọ́dọ̀ tìbí náà. sẹ́wọ̀n ń bẹ nípa ẹni tó lóyún ni kí ló ti máa ń fa owó àjẹjù a ọ̀pọ̀lọpọ̀ àwọn lectures lórí ilé ní káwọ̀ sókè mo fi rọ̀ wá wípé àwa sí káwọ̀ sókè káṣà láti gba àwọn ẹ̀kọ́ dìbò lọ́wọ́ àwọn máàkì yẹn so gbogbo nǹkan ló ní ìwọ̀ntúnwọ̀nsì irú ọkùnrin tó ní bá sì kóbìnrin lé tí wọ́n tún méjì mẹ́ta mẹ́rin á òkú ọkùn sẹ́ o òkú ọkùn sẹ́ o ó gọ̀ ó tutù ó ìfún gbóná ó tún mọ́ yọrùkù ó gọ̀ ó tutù ọ̀pọ̀lọpọ̀ ọgbà mọ́má ti ń sọ̀rọ̀ alhamdulillah kàbú sẹ́kúrí ní ìsìn alhamdulillah alhamdulillah gbogbo ọgbà ẹ̀rí ni o ẹ̀rí ni bẹ́ẹ̀ tí wọ́n lò ká sẹ́yìn tí mo kí ní kẹ́lẹ́ ẹ̀ kí ni ìrùrù ọ̀rọ̀ mọ́ lọ́wọ́ akáàrẹ̀ tó mú kẹ́rin tẹ̀rẹ́ náà ni ó sàgbọ̀dọ̀ jà bí bàbá ṣùgbọ́n ló fi ti bí bàbá torí pé ní kí ń tẹ́lẹ̀ lẹ́ẹ̀ tó bá ilé rí ní ìṣẹ́ ó bá ní jẹ́

méjì ni wọ́n ti ṣe náà mẹ́ta wọn ti ṣe fún mọ̀tò àkẹ́yẹ táwọn náà dánwò lórí lágbára tó owó mú kó wá ṣe é tó owó mú bẹ́ẹ̀ bá èyí tẹ́jọ́ fèrè ní òfẹ́ mẹ́ tó jẹ̀bi ìbẹ̀rẹ̀ tó jàre tẹ́lá ti lè bẹ̀rẹ̀ ọlọ́ lára yín ẹ̀ka méjì. àlejò ìṣẹ̀lẹ̀ ìlà fáwọn ìyàwó ló pa wọ́n sí fáwọn ìgbà tí wọ́n ṣe ilé ló mọ̀ wẹ́lẹ́ ọkùnrin tí ò bá ti lè nírú àwọn kọ́lẹ́jì kò lè kó yín lé torí bọ́lá ọ̀sẹ̀ dá ní á àdámọ̀ yín dá púpọ̀ àdámọ̀ yín dá púpọ̀ àdámọ̀ yín dá púpọ̀ kí ló sì ìpamọ́ sọ síwájú àdámọ̀ obìnrin wípé kí n káàmọ̀ ríra nílé mi nìkan kọ́kọ́ mi lè fún mi ní concentration kọ́kọ́ mi lè fún mi ní concentration ìgbàgbọ́ wa ní sẹ́nà bá ti tẹ́lẹ̀ ìta tó mẹ́ta tá a tó mẹ́ta tó márùn-ún a tó mẹ́rin a gbọ́dọ̀ tó márùn-ún a gbọ́dọ̀ tó márùn-ún wọ ìyẹn déjà zone. wọ́n ti tó mẹ́rin báyìí ọkọ yẹn yóò ṣí ẹ gbogbo àsìkò ẹ pẹ̀lú gbogbo wa ni kò ní ráyè fún mi nìkan mọ́ nítorí wọn tẹ̀lé mí ni ọlọ́run sọ àwọn ọ̀tá ara wọn kà jẹ́ kí òfin ẹ̀ sí ẹ̀ kó yẹ wọn báyìí eléyìí ni tí mo lọ́ fi parí yìí tó rọ̀ mọ́rọ̀ fáàrí àròsí ó kéré jáde níjẹ́ ọ̀ ọmọ ìyá mi kùnrin tó fẹ́ bẹ́ẹ̀ bẹ́lọ́ ìrọ̀rùn rẹ̀ bọ́lá wọn bá ti rọ̀ wọ́n rùn lórí yóò rọrùn gbogbo ẹni tó fẹ́ máa rí láti fi kún ẹni tí ń bẹ nílé yóò jẹ́ tó gbọ́ ilé yóò jẹ́ tí ó gbẹni tí ń bẹ nílé náà yìí ìpìlẹ̀ sí níbẹ̀ ìbáàdà ni àdìníkà tó lè dáadáa ìtàbá tí ń pè ní nìkan àláyé ìbáàdà ni ìkìláàsì gbọdọ̀ wà ń bẹ̀ ìwọ́n tó bẹ́ẹ̀ lọ bá wọn kan ní ilé tó ti ń kí n gbá ẹni wọlé báyìí máa gba wájú mọ́ wọn lọ́wọ́ ni kó ti gbá báwọ̀ kò tẹ̀ ní tẹ́sí pẹ̀lú ògùn ọlọ́run kò ní tẹ́sí torí pé èyí tó wà nílé yẹn àbáwọn tó wà nílé yẹn wọ́n tọ́jú ọkùnrin yẹn dáadáa lóbìnrin rí káà ah, wà láì bàtí mo rábù yẹn alhamdulilayi àdàbù yẹn lọ́wọ́ sáà ní wọ́n jọ tẹ́bá wo kí ló bá yìí ah, ah, eh, àwọn ọmọ ẹni wọ́n ti lẹ́yìn ẹ̀ tí òjò wá jẹ́ kó mo wò pé sẹ́ni náà ló wá bá mi sọ̀rọ̀ báyìí ìwọ tí

a sì ń sin náà lára ara ara rẹ kí Allah subhanahu wa ta'ala kó mọ̀jà àgbàmọ̀ láyé níbi ìmọ̀jà mọ̀jà àgbàdéwájú rẹ̀. lẹ́yìn ayé àti ó tẹ̀lé ní ayé alẹ́ sẹ́ni wà á tún níta àkọrù kan tí nínú ìlà فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا الله سبحانه وتعالى ó ní ohun tó jẹ́ ẹ̀tọ́ obìnrin táwọn ọkùnrin gbọdọ̀ fún wọn tó fẹ́ wọn àwọn obìnrin ní owó orí wọn ní tó jọ́ ẹ̀bùn tó jọ́ ní èdè lágbàwá ní ìdà oní tí ń jẹ́ hibà gift wọn làwọn ilé ìbòsí máa ń pe márùn ní bridal gift ẹ̀bùn ní ìdà ní ẹ̀bùn tọ́lọ̀ wá ṣe ní ọ̀ràn yẹn lọ́kùnrin lórí kó fóbìnrin tó fẹ́ fẹ́ sílé àìrífẹ́yàwó àrùn àìrífẹ́yàwó àrùn ṣùgbẹ́ṣùgbẹ́ wàá tún ní sáà sọ̀dọ̀ kọ́ọ̀kì húnná níhìlá ẹ fáwọn obìnrin ní kọ̀dá àti wọn ní ìlàjáàní ní tí ó máa ń jẹ́ ẹ̀bùn pé ẹ fẹ́ fẹ́ wọn èyí tí àlọ́sùpánù wọn tààlà ṣe ní ọ̀ràn ìlérí lórí. a sọ fúnra wọn lánàá àbíwí àjẹta sí ni wípé exchange rate owó tiwa sí dínà dínà ní pásítálì ètí wọn lọ lójú ayé ànábì islam ní káfíń obìnrin lèmi ayé twenty four thousand naira ni náà a rí àwọn nọ́ọ̀sì nùsùsù bẹ́ẹ̀ tó gbé wá tó mẹ́ńsàn pàtó iye kan lọ́wọ́ ṣùgbọ́n lábẹ́ ìṣẹ̀lẹ̀ islam bá ti sọ síwájú ọ̀rọ̀ sọ̀dáàt àjọsọ ọ̀rọ̀ deliberation láàárín the husband and the wife to be á ah, mo ti bá wọn mo ti dé ìlànà àfa wọn dèdè nìkan ní kó gbà ní n tó wo ti wá ń sọ lásìkò yìí tẹkọlọmì ti wá ń sọ ní ìdí ẹ lásìkò yìí twenty four thousand naira ni àwọn ìwà á ní tó bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe sí ìsẹ́májọ fẹ́ràn kò lé lórí mi. nígbà kejì iṣẹ́ mi ṣe ń plan èmi fẹ́ ra lẹ̀ fún fún ẹni àwọn iṣẹ́ tó lówó kọ́ èmi fẹ́ rà fún ẹni. ó dà pé ẹni tú ló wà àbí yọrin yẹn lọ́wọ́ rẹ̀ ló wà ìtẹ́lẹ̀ sẹ́kùn ní pé ìfẹ́ rẹ̀ fìnnà gbogbo Islam ò tako. àbáwá ìmọ̀ ọdún kan tọ́lẹ̀ ọdún yẹn lọ àná wọ́n ní wọ́n kó kótóbà ń jọ kan àwọn ń sọ wípé àti obìnrin ò ju lọ ó jì sọ four thousand naira láti bó ti pa àmírù wa àmírù omi ẹni sọ ó pé báyìí báyìí báyìí báyìí kí lè fẹ́ sọ nípa wà á tún lè na á sọ̀dọ̀ kọ́ sí mẹ́tìlákàn mẹ́tìlákàn bó ti wá ló wà ní wà ní lágbára ju ohun tí ìṣẹ̀lẹ̀ lọ sódì ní mo rò bá ní mo ní gbogbo èèyàn ló gbẹ́sìn yìí mo rò gbẹ́sìn yìí o. <laughs> àwọn harvard nìyẹn wọ́n yóò kọ̀rẹ́tì lọ tọ́tún máa jíbọ́ àwọn èyí ní ìṣègùn lọ́dún kọ̀rẹ́tì wa ájàlú ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wọn lọ pé mi ò gbọ́ sínú èyí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà tún wá bú mi àìjẹ́ àwọn èyí fẹ́ ìgbọ́ correction sí wa kọ́lá ìdí òlọ́lọ́ ìṣe ń wa sí ìlànà ẹ̀wá tí ń jilé jù nàìjíríà jilé jù ṣẹ̀wá rẹ̀ tó lù náà ní ìmọ̀ tó mú òṣèlú sún náà ní onímọ̀ ọrùn nìyẹn obìnrin obìnrin ló kọ̀rẹ́kẹ̀ lórí nígbà publicly kò yá rí kó ní ìyàwó ta ní ìgbẹ́ náà ọkọ rẹ ló bọ̀ ó tẹ̀ lẹ́kọ̀ọ́ ìmúdídé àdúgbò ní ẹ̀rọ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó sọ pé kìíní káyà kan tó lọ tó bìbí lọ mo rìn á ah, kó lò náà akọ gbogbo ẹ̀ ló gbẹ́sìn yìí mo rìn kẹlẹ̀ kò yé tó bá ń jẹ́ ìfún padà níbi òfin náà wípé ọkùnrin òfin ìrìnà lọ gbogbo tọkùnrin bá ní tó fẹ́ fi ṣe ìfẹ́ ní òrin hàn ìfẹ́ ní ìfẹ́ mọ̀ tẹ́ni tó fẹ́ fẹ́ kó fún ní sọ̀dà ìpìlẹ̀ nìyẹn àti wọn aṣọ síwájú náà gbèsè ní fọkùnrin tó fi ìyàwó rẹ̀ sọ̀dà bó bá ilé jáde láyé ìsìláàmù ní tó tó fún ogún ẹ̀ obìnrin yẹn ní láti kó ní ọkọ ní òun láǹfààní láti fún ní sọ̀dà àti ìdókòwò òye tó sì ìpè tó lòun kò ní gbà yẹn ayò fún inú tó bá fi ilẹ̀ àìsàn fún ara nígbà náà pé ó wà nínú ṣébù náà la fi ń sọ yìí ó sì wà kò sún lébù ẹnu táwò láwùjọ tí wa ká sọ́ra wa ìgbọ́rọ̀ náà sáà ń gbọ́rọ̀ ọlọ́run ẹnu kàlá ti ń bọ bó ẹni ń sàlàyé rẹ̀ tó ń yé wa àbójútó ìlú tí wọ́n ń sọ ló ń yé wa wọ́n ní ẹnìkan nínú àwọn Islamic lecturer ní university nígbà tí mo ti sọ lẹ́kọ̀ọ́ kan náà ọ̀rọ̀ yẹn ó ń lágbára lẹ́yìn rẹ̀ jùmọ̀ tó ń fi jẹ wọ́n lọ sọ pé ẹ̀yin obìnrin ẹ̀jẹ̀ ẹ̀mí máa ń tó yẹ kẹ́ ẹ̀ gbà lọ́nà àwọn ọkọ yín ẹ̀ mọ aláìsí yín tẹ́ bá mọ Islam gbé yín sí ẹ mọ̀ wípé à ẹ níwọ̀ tó pọ̀ ní Islam tó kódà ìwọ́n tó tẹ̀fẹ́ lọ́kọ lápòjúwe tọkọ ẹ bá rí orí tó ń fẹ́ fún ẹ̀yìn yìí ẹgbẹ́ àfihàn lórí ó lè kó mọ́ fún ẹ nígbà yẹn kò já kó tó fi ten years kó tó wá fún ẹ ẹ̀kọ́ náà ní Nàìjíríà ti sọ pé yóò ti You appreciate more látòjú wẹ́rẹ́ twenty four thousand naira yẹn ló fẹ́ fún yín ìsìn in the next ten years yóò fún ọ tó bẹ́rẹ̀ thousand naira so wọ́n tàbí àwọn ọmọ ìgbẹ́ nígbà yẹn ìròrí burúkú eléyìí o ìròrí burúkú ni lásìkò ẹ̀ tọ́kọ̀ ẹ bá ti ní lọ́wọ́ tí wọ́n bá ń san ẹ̀tọ́ fẹ́fẹ́ òkun ẹ̀ tí ìgbà tí kò ní lọ́wọ́ tó bá lóun fẹ́ kò sún lẹ̀ kó wá ní ẹnì kò sún lẹ̀ fún nítorí ìdílé yóò tún yí ìdí yóò tún yí ìdí tí wọ́n yí ìdí ṣé sọ̀dá àti ọkọ̀ ẹ̀fọn ẹ̀lú bẹ́ẹ̀ ti dèèyàn láyé òun kọ́ náà hàtọ̀ ń ṣẹlá ẹ̀sùn láti ṣẹlá ó ní àlùbáríkà tí àlùbáríkà tí ń bẹ níbi sọ̀dá tó kéré níbi marriage ó pọ̀ ju tí ń bẹ ní sọ̀dá tó pọ̀ lọ. lẹ́yìn nínú àwọn pàdé yá sí ní ìdókòwò pé ààrẹ àti ní kùrán ní ó gbà lọ́wọ́ kan tó bá fẹ́ fẹ́ wọn tó ń tọ́kọ̀ bá ti ní tó lè fún wọn lọ́wọ́. àṣàpàrà àwọn tọ̀hún tọ́lọ̀ ń kílẹ̀ hánú Qur'an òun àkọ́wò sínú ẹ̀ ká fún sọ̀dá kí n náà O ó bá ti wá síbẹ̀ ẹ̀sìn ló ṣe o kò wá ní lọ́jọ́ iwájú àbúwá abẹ́lé ìyàwó lẹ́ẹ̀kejì sọ̀dá kí wá tún twenty four àbúrò pàṣẹ wá ní kí ni àbú ẹ̀ lé sọ́kùn fẹ́ nígbà tí tèmi àkọ́kù náà ti mo gbà rárá ẹni tó wọ̀n ni wọ́n gbà nígbà yẹn ẹni tí lóun fẹ́ gbowó ẹ̀ ẹ̀ bóun náà sọ̀rọ̀ kó fẹ́ sì lé tó ń máa tẹ̀lé gba kàbí kùtù náà ọpọlọ ọkùnrin wọn ọkùnrin kan ní yẹn onímọ̀ tó gbà ẹni tí ẹ àkọ́bì náà sì lọ́wọ́ gbà nígbà tí òun bá lò owó ẹni tó fẹ́ wọlé òun mọ owó ń fi máa fún ẹ̀kọ́ láti ẹ̀ lówó ọkùnrin kan ní sọ bẹ́ẹ̀ fún ìgbèlè ayé tó wà nílé ní ó mọ̀ fún àìmọ̀ kan o mẹ́tìmọ̀ ibi tí àìmọ̀ kan bá tojú sí nǹkan máa máa ń jẹ́ àbúndé ìdí maturity bá wà nígbà ọlọ́run bá wà báwọn ọkùnrin bá fẹ́ súyọ á ti gbìyànjú láti kọ̀ wẹ̀. فينقبن لكم عن شيء منه نفسا tó bá ṣe wípé nínú àwọn nípa fáwọn obìnrin sọ̀dá àti fáwọn fún ara wọn tí wọ́n bá dùn tí wọ́n fún nínú ẹ̀ fẹ̀rùn síbẹ̀ nàlákùn tí wọ́n bá dùn sí ní àìṣe ìmìnú nínú ìkẹtẹsẹ fún sọ̀dáàkì yẹn fàkùlù hẹ̀rí ẹ̀mẹ̀rí ìyá ẹ̀yìn náà ìfara rẹ̀ jẹ́ ìkan yẹn ẹ lò ó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú dùnú. oní tó ń fẹ́ gbàdé ìyẹn ti kó kalẹ̀ lówó ìyá ọlọ́run sàánú wa bìbá ẹ̀ èmi yóò ju ọ̀rọ̀ sọ̀dáàkì gan lọ ọlọ́run sàánú mi mo kàn sí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ni ó sì dòwó lẹ́lẹ́kì kókó kìí ṣe àwọn èèyàn nínú ẹ̀gbọ́n ara ẹ̀ òun ló fún yẹn tó kò kìí ṣe haram ẹ̀tọ́ ẹ̀ ni bó ti lè mú lára kò dáa kí yẹn kó gun òbí ẹ̀ kó gun ọ̀rẹ́ ẹ̀ kó gun ọmọ òrukàn tó bá gun yẹn náà Islam ò sáfẹ́ fàyẹ̀wò tí ìbẹ̀rẹ̀ dákùn máa ń ṣe ìrìnnínú náà fà kìí ṣe ọdún máa ń sọ wípé sọdá ìjọba ẹgbẹ́ gbà yẹn sàn pé o promise nínú ìkọ inú ẹ̀ máa ti rà fún yín ah rárá rárá tó bá lágbà tí wọ́n lè kọ́ ọ̀bùn mọ́ sọ̀dá sí ẹ̀ kówó ẹ̀rù mọ́kànlá sọ pé mi nílé ìpínlẹ̀ fún yẹn náà kí ló dé iná mi fẹ́ yọ owó nìkan mi fẹ́ rà fún òun sáńpà pẹ̀lú rẹ̀ ẹ̀jẹ̀ nìyẹn kówó ẹ̀ fún pé tí wọ́n bá fẹ́ wá yá wọ́n wá táyé ní di owó kan sí ẹjá mi lára fàkùlóhù hàní àmìlẹ̀rí à ẹjẹ nínú rẹ̀ ẹgbó nǹkan yẹn pẹ̀lú fàyàbalẹ̀ ọkàn pẹ̀lú ìgbádùn ibi láti dúró ní èmi pẹ̀lú òwò ọlọ́run á tẹ̀síwájú lọ́la láti àyà karùn-ún subhanahu wa ta'ala ilaha illa anta astaghfiruka wa atubu